بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وصلى الله وسلم وزيد وبارك على نبينا الأمين وعلى آله وتبعه وعلينا أجمعين السلام عليكم ورحمة الله وبركاته هذا كفن الله وبابا الله أترى عليكم عليكم جفان أبو محمد صلى الله عليه وسلم إتولى البركة هدي النبي من نبو محمد صلى الله عليه وسلم ولسو جريع سفه إيسي ليو قال البركة أن يتمشى لبك على رمعها دمر بن الخطاب ní abẹ́ àti àwọn bàbá wa olùdarí àti olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ náà abu abdullah ibrahim bin salih ọ̀gánidá àbẹ̀lọ́wọ̀n ọba balẹ̀kẹ́lá nínú ọláńlá rẹ̀ nínú orí rẹ̀ nínú àánú rẹ̀ pé bá ṣàlékún àláfíà àwọn òjò báyìí lọ fúnmi ara ìjẹ́ ara kí ọlọ́mà ṣe àlékún ọba ṣe fún òjò báyìí lọ. ẹ̀ tí nǹkan tí wọ́n máa gbé yẹ̀wò ní àárọ̀ tòní afẹ́ kí gbogbo kí akọ àkọlé kan rẹ̀ àdámọ̀dé kan tó pàtàkì ni èyí tí wọ́n pe àkọlé rẹ̀ ní akhtaul musallin àṣìṣe sí àwọn kírùnkírùn tí a máa ń ṣe lórí ìrun wa òun ni wọ́n fẹ́ bá wa gbé yẹ̀wò àwa ń bẹ gbogbo wa ń rọ̀ wá kí a fún wọn lẹ́mìí wa kí a máa fọkàn wa bá wọn lọ. فليتفضل الشيخ مشكورا مأجورا بسم الله تبارك اسمك وتعالى جدك ولا إله غيرك ثم الصلاة والسلام على أشرف الأنبياء محمد بن عبد الله وعلى آله وصحبه وعلينا أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أعداء قفوا لهم وبا أترى الكاتي قفوا النبي صلى الله عليه وسلم أبدأ لهم وبا وبا لك الله àwọn orin tí ń se fún wa kọ́lọ́mọ́dáwọ̀ rẹ̀ dúó àwọn èyí tó kù tá ń tọrọ lọ́dọ̀ rẹ̀ abẹ́ kọjọ jáde kọ́mọ́sà sí àwọn fún wa ọlá títóbi ọba náà ọlá rẹ̀ èyí tí a tún máa gbéyẹ̀wò ní àsìkò yìí òun náà ní tí a tí gbogbo kírunkírun tí a máa ń ṣe àwọn àṣìṣe kọ̀ọ̀kan tí máa jẹ jáde níbi ìjọsìn wa tá à ń ṣe pàápàá jùlọ ìrun ẹ̀rí pé a ti sọ̀rọ̀ nípa ọ̀run rí lérí ìkànnì yìí bóyá bí ọdún bíi mẹ́rin sẹ́yìn a ti sọ̀rọ̀ nípa ọ̀run rí àdẹ̀sàlàyé ìran ànábì sallallahu alaihi wasallam min al-ihram ila at-taslim láti bí kákábára débi tí a parí rẹ̀ sí àwa rí pé ó tún yẹ ká tún sọ nípa àwọn mistéèkì táwọn èèyàn tají sí tí wọ́n ń kó sí níbi ọ̀rọ̀ ọ̀run ọ̀rọ̀ ọ̀run sì tó bẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ nítorí pé ahammul faraid aw ahammu arkanil islami ba'da shahadatain as-salat tábáwo gbogbo àwọn orígun islam pátápátá lẹ́yìn kágbà kọlọ́hun ọ̀kan ṣoṣo ni kágbà pàǹdàbí òjíṣẹ́ gbẹ̀yìn ni sallallahu alaihi wasallam ìtọ́tẹ̀lé tọ́kàn náà ni irun. ọ̀rọ̀ ọ̀run sì ní ọlágbára gan nínú tó ti ọlọ́run bá ti sọ ó ní al-ahdu baynana wa baynahum as ó ní àdéhùn ti ń bẹ láàrin wa àti ti ń bẹ láàrin àwọn tí ọba gbọ́ náà ní irun ha ẹnikẹ́ni tó bá fi irun yìí sílẹ̀ fàkọ̀dé káfàrà ó ti di gbèsè yìí torí ẹ̀ ló fi léwu fún wọn mùsùlùmí tọkàn gbókọ lérí bí ẹran háràhárà lásán tí irun ọ̀dùn ọ́lá ọ̀rọ̀ bísínẹ́sì rẹ ẹ ta ẹ rà ẹ jẹ ẹ mu òun lọ pàtàkì òun lọ bùkátà sí jùlọ eléyìí ni ìjàmá mùsùlùmí kìí ṣe ń tọ́ bá a mú rárá àti rárá torí ẹ̀ irun tó gbé títí lẹ̀ yẹn yóò sọ di gèfèrí o yóò sọ di gèfèrí o gèfèrí pọ́ńbélé téèyàn bá kàn kírun báyìí àbí téèyàn bá kàn kú báyìí ọba já sáàrin àwọn pọ́ọ̀lù wọ́n bá máa bọ́ láàrin àwọn ògúnjìmí ọlọ́mọ ṣètò wa bẹ́ẹ̀ ọlọ́mọ ṣètò wa bẹ́ẹ̀ ẹ̀rí nínú dáàbì máa pàtàkì ipe irun yìí léèyàn bá gbé e kalẹ̀ àdánwò ńlá ni kọ́dà tó ọba sàwọn ẹ̀sìn ní nínú ẹ̀sìn ọ̀rọ̀ rẹ̀ fúyẹ́ ọ̀rọ̀ rẹ̀ fúyẹ́ nínú dáàbì máa bẹ́ẹ̀ pé irun pàtàkì ẹ̀rí fúngbà tí wọ́n máa tọ́lọ̀ sọnù kọ̀ọ̀rọ̀ á nígbà tí wọ́n ń béèrè pé kí ló máa wọn mọ̀ náà wọ̀ sàlákọ̀ọ́kún lè sákọ̀ọ́. ọlọ́run ni wọ́n máa dé lọ́dọ̀ àwọn ọmọ náà ebe kí ló gbé yín wọnú náà tẹ náà sàkọ́rà tẹ wọ̀. àkọ́kọ́ tí wọ́n kọ́ dákọ̀ kẹ́ pàtàkì ọlọ́run ò fọ̀rọ̀ ọ̀run ṣeré mọ̀ pàtàkì ládùúgbò bí àwọn tọ́lọ́hún pa aláṣẹ bó ṣe pọ̀ tó yìí ọ̀rọ̀ yẹn ọlọ́run ṣe pọ̀ tó yìí wọ́n á béèrè lọ́dọ̀ ọmọ náà tó ìjọpọ̀ ọmọ náà ní àgbákò tó ṣe àdánwò tó ṣe láyé pọ̀ kí ni àkọ́kọ́ èsì tí ọmọ tí wọ́n fi ń jẹun níyà tọ́kọ́ rántí tọ́mọ pé tó jẹ́ kí àwọn lágbára jù. ó ní mi ò àṣínú àwọn tí ń kírun ni àbáwọn kírun láyé ni àforíkanlẹ̀ àforíkanlẹ̀ láyé ni ẹlòmíràn ní pé ẹ̀wọ̀ ẹ̀yin tèmi ti gán ni ẹ̀yin mi ti gán ni sọ́nà ló mú ṣeré ni àbáwọn ẹ̀gbọ́n rẹ ẹ̀yin tòun ti gán ni tẹ bá ta ẹ bá ní ẹtẹ yìí nígbà yìí níbi yìí kàn pé lọlẹ rẹ ẹbí pé ṣubú ni kò ní kanlẹ̀ subhanallah ìrun là kọ́kọ́ táwọn ọmọ ẹlẹ dákọ nínú iṣẹ́ tí wọn ò gbéyẹ̀wò láyé nínú tọlọ pa wọn láfẹẹ. láti mọ̀ pé ọ̀rọ̀ ọ̀run tó bẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ lára ń tẹ́sí mọ̀ pé òun ni kò fi ó gbọ́dọ̀ sọ́pọ̀ ń tajà lọ́wọ́ kọ́ ọ padà wá ń bá tajà tán tó lọ kírun wọn láti pọ̀ níjọ ọlọ́run lójú ìṣe bẹ́ẹ̀ ó lásìkò àìlọ kó lára kó lẹ́nu àsìkò rẹ̀ ọlọ́run ti àsìkò rẹ̀ lẹ̀ ó ti yé nísìn ni ìrún tẹ́ rí yẹn ni afúnláàlàgbà tó wọlé àsìkò láàlàgbà tó ṣe ìgbà tó jáde. wọ́n tó bá ti kí sáàrin àwọn àlà yẹn ní ọ̀daràn kọ́ra ìwọ̀n ẹyọ kan péré tó bá gbèjù sílẹ̀ tó mọ̀mọ̀ gbèjù sílẹ̀ tó mọ̀mọ̀ gbèjù sílẹ̀ fàǹtà kàfírò nínú islam ó ti di gèfèrè náà ọ̀ka ìlà ọ̀ka làzari ọ̀ka zuba ọwọ́ adimagiribi kí ọ̀daràn tó bá kú láàrin tó lò kí tó sì kí mọ́gírí ọwá kó láàrin ìgbà yẹn lásán onígèrè yìí nínú táàtì náà pàtàkì rẹ̀ ni pé ànábì ń pọ̀ káàkú lọ́wọ́ ó wà nú àárẹ̀ tó ṣe pé òun gan fún rẹ̀ ní ẹmọ̀kẹ́tì yẹn bá wà nú àwọn àárẹ̀ tó kírítíkà ẹmọ̀ pé èèyàn ní mọ tí èèyàn ń ṣe dáadáa táàtì ń dákú tí ń dákú tó bá dákú tó bá tó tají nìyí tí wọ́n tún wọ́n mi sí i lára tánàbí bá tó ta gíní kí lànàbí ń sọ lẹ́nu nínú tánàbí ìran mọ́ lóúnjẹ́ náà lọ́wọ́ ní asọ́láàtò asọ́láàt ẹ má fi mú ṣeré ẹ̀yin mùsùlùmí ìlìzámù sọ́láàt ẹ̀dúnrín márùn-ún wọ́n bá wọnú ẹrù rẹ wò níjọ́ gbé ìdálẹ̀ kí á mọ̀ tí wọ́n bá bá àwọn ń bẹ̀ ọ́ kẹrin gbogbo tó bá kódé lẹ́rù okó ájì lọ rẹpẹtẹ wá ìnáwó sẹ́sìn okó wá okó àwẹ̀ wá okó sàká wá okó dáadáa wá wá àfitọ́ ọlọ oko wa wá àfitọ́ ọgbọ́ oko wa kọ́ bá kó gbogbo ẹ̀ dé tá a bá débẹ̀ tá a bá bá rùn bẹ̀ tí òun rẹ̀ ọba ní tìmọ̀ òun níbi tó ń lọ. òun níbi tó ń lọ. ẹrù rẹ ti kú yẹ ní tí ó jẹ kékeré yóò wúwo ẹrù iṣẹ́ rẹ tí ó fi wúwo òun nìrùn òun ni wọ́n mú ṣeré ló fi di pàtàkì pé èmi àti yín ní ìdí ká mọ ibi tá a kù sí níbẹ̀ ká mọ ibi tá a kù sí níbẹ̀ a ní ìdí rẹ̀ torí ẹ̀ لهذا كان من الضروري تنبيه المسلمين إلى أخطائهم في الأقوال والأفعال òjìjẹ́ ọjẹ́ tó láti fún wa kápá àwọn mùsùlùmí ṣàkíyèsí àwọn ọ̀rọ̀ tí wọ́n ń ṣìṣọ níbi ìrun àwọn ìṣe tí wọ́n ń ṣìṣe níbi ìrun èyí tó ṣe kó ti wọlé sí wọn láàrin níbi ọ̀rọ̀ ẹ̀sìn wọn ẹ ní kí làbí tàbí fẹ́ sọ gbogbo àwọn kẹta fẹ́ sọ yìí khawfan min qita'iha ala ba'dihin nítorí pé à ń bẹ̀rù bí kọ́mọ̀ jẹ́ pọ̀rọ̀ yìí ni ọmọ wa pamọ́ lérí àwọn kan nínú wọn ó ti yé ó máa pamọ́ fáwọn èèyàn kan nínú wọn tó bá pamọ́ ní tó ti yé tó bá pamọ́ ní pípamọ́ rẹ̀ ní kò ní jẹ́ kí wọ́n ṣe kí ni yóò ju wọn máa kó sínú àwọn mẹ́sẹ̀kì torí ìdí yìí láfi rí pé ó yẹ kí á pa àwọn mùsùlùmí ṣàkíyèsí àwọn nǹkan yìí torí pé ìrun yìí náà nì nínú tí wọ́n fi súnmọ́ lọ́hùn ni o nínú tí wọ́n fi súnmọ́ lọ́hùn ni o nínú tí yẹn fi máa fi súnmọ́ lọ́hùn ọba jù lọ ìrun jẹ́ kan bẹ́ẹ̀ olùkọ́ tó lọ bá ròyìn àwọn ànábì ọlọ́run tó ti kọjá ní sábà máa fi ìrun ròyìn wọn ní máa ń fi ìrun ní máa ròyìn wọn so ilé ìtúrí ẹ̀ ló fi tọ́ ká kíyèsí àwọn tá a fẹ́ sọ yìí tàbá wọn sọ̀rọ̀ ọ̀run tàbá ń sọ̀rọ̀ ọ̀run kí ẹ̀jẹ̀ pé tàbá la fẹ́ kírun kákàtà dédé wọ́n mọ́sálásí láti gbénu dó òun náà nìrò ìrún níbi títí ń bọ̀ ó níbi títí ní ó láwọn kankan tá a ti síwájú kàtó kírun eléyìí túmọ̀ sí pé gbogbo àwọn àpèjúwe àwọn àkíyèsí àmọ̀ pè wá sí. Si kò ní mọ lójú kan kò ní mọ lérí igbó láti kírun nìkan yóò kó sínú ọ̀rọ̀ àlùwàlá yóò kó sínú ọ̀rọ̀ bó láti mára ká tó sàlùwàlá yóò kó sínú omi táàfin mára àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ rẹ yóò dùn mọ́ wa gbogbo wọ́tọ̀ láǹfààní àti gbọ́ mi kò tẹ́tí bóyá o lè rí kan náà tí wọ́n náà ti ń kó sí tí ò ní jẹ́ kí oríṣẹ́ yìí gbé dọ́dọ̀ ọlọ́run lágbègbè alákọ̀ọ́nù tí kọ̀ọ̀kan pàkíyèsí wa rí àwọn kan bẹ tó ṣe pé yàtọ̀fìdúnà àyìnà lè máa ha làyẹ̀sùlóhù lèlè odò àwọn kan gbà pé omi ò tọ́ láti lò fún àlùwàlá. إذا تغيرت أوصافه بشيء ليس نجسا wọ́n máa ń rò pé a lè lómi níjọ́ tá a bá rí i pé omi tá a fẹ́ fi kírun a fẹ́ fi wẹ̀wẹ̀ jẹ́nẹ́bà tómi yìí bá yé padà pẹ̀lú àwọn nǹkan nǹkan tó ṣe dékè sẹ̀gbìn ó wá padà nínú àwọn ìròyìn mẹ́ta tá a lè fómi nínú ìròyìn àkọ́kọ́ tá a lè fómi òun ni pé omi ní kọ́lọ̀ rẹ̀ bó ṣe rí tómi yìí bá wá kò ní funfun tó wá yàtọ̀ sí kọ́lọ̀ míì bóyá látara ilẹ̀ ibi tá a ti fa omi yìí jáde bóyá lẹ́yìn ìgbà tá a fà á jáde tán nǹkan kan dà sí tọ́jẹ́ nǹkan tó mọ́ ọwọ́ amú chẹ́ǹjì lójú àwọn kan rò pé omi bẹ́ẹ̀ ni kò wọ̀ọ̀run kò lùwàlà síbẹ̀ rẹ̀. bákan náà nínú àwọn ìròyìn mẹ́ta tó mi ní òun ni pé omi ń lò oorun tiẹ̀ àwọn nǹkan ní ìgbàgbọ́ pé tí oorun omi bá ti ṣéyìí sí oorun tá a mọ̀ ládàámọ̀ rẹ̀ irú omi bẹ́ẹ̀ ni kò sí kíni kò sàlùwàlá tó jẹ́ pé n tó yí oorun yìí padà ní kìí ṣe oorun tó jẹ̀gbìn kìí ṣe ìgbẹ́ kìí ṣe tọ̀. ẹlẹ́ẹ̀kẹta lẹ́yìn òórùn àtàwòrán bá ṣe ń rí kí ni kẹta ẹ́ àtàwòrán kọ́lọ̀ rẹ̀ àbí so títọ́wò rẹ̀ ló kù ìròyìn ẹlẹ́ẹ̀kẹta òun ni pé omi ní tẹ̀sùn tiẹ̀ tí máa ń fún wa èèyàn bá dijú afọ́jú tí ò rí náà àbí tí wọ́n bá bomi sí lẹ́nu yọ mọ̀ pé tẹ́sí omi lélẹ́yìn tí wọ́n bá sì bo fanta sí lẹ́nu mínírà sí lẹ́nu yọ mọ̀ pé mínírà lélẹ́yìn kálukú ló sì ní dúdùn tiẹ̀ tí ọ̀jọ́ra wọn nítorí wọ́n sì yẹ ká fi dúdùn tómi pa a lè fi dúdùn mínírà pa. àwa rí i pé omi ṣèǹjì kò ní tẹ́sí rẹ̀ ọlọ́tẹ́sí nǹkan míì nínú tó dùn jẹ́rú omi báyìí sáà lè fi kírun àbá lè fi kírun sáà lè fi ṣẹ̀sìn àbá lè fi ṣẹ̀sìn èsì ni pé kò sí ń tọ́ta kò gbé kábi ṣẹ̀sìn lópin ìgbà tí ọba ti domi nǹkan yẹn lápèjúwe nísìnyí amutí ìkan àwa dami tó da sínú kọ́ọ̀bù yẹn àdẹ̀sìn kọ́ọ̀bù yẹn nìsẹ́nu pé omi yẹn ó ṣe yìí agbómikalẹ̀ táàdù sàlùwàlá ọ̀fẹ́ bọ́ sínú rẹ̀ àwọn sáré yọ sẹ́wọ̀n kómi yóò ṣe kí ni yóò ṣe ń ìjẹ́rù mi báyìí tá a lè fi kírun tá a lè fi wẹ̀wẹ̀ jẹ́nẹ́bà ìsinmi pé a lè fi wẹ̀wẹ̀ jẹ́nẹ́bà ilẹ̀ ẹlẹ́ ibi tá a ti pọn mi jáde ó mú mi pọ́n ó ti change kọ́lọ̀ rẹ̀ kódà kọjá sí pé ní òórùn tí à ń gbóòórùn rẹ̀ nínú omi yẹn kò sí tó burú mẹ́rin nígbà tá a gbé ìfẹ́nu arígbéke ní ẹ̀sìn fẹ́ máa tẹ́sì díẹ̀díẹ̀ pé ó dàbí pé kẹrìsìn dàbí pé ní ìdíẹ̀díẹ̀ tá a lè fi kírun kò sí nǹkan takò lópin ìgbà tí ọba ti domi nǹkan yẹn nítorí mọ̀ pé domi nǹkan yẹn ni pé tá a bá po sí ìkalẹ̀ àní pé lómi mọ́ kí láàpẹ́ kí ni ó ti domi tìrù àlè fi yíyún sàlùwàlà àmúmi tó lé pé síkàn ara chéǹjì ẹ̀ níwọ̀n àbá ìwọ náà pè lómi ò ní pè mí sí ní ẹgbẹ́ fún wèrè gọ́mọ̀ fẹ́ kèsè tì epo rárá dà sí omi tá a fẹ́ lò ó chéǹjì kọ́lọ̀ rẹ̀ kò tí ì depo a lè lò pẹ̀lú ẹ̀rí olúwa sọ náà lùkùránì pé wà ń zálì nàmí nà sàmà yìí máa ń tọ̀wọ̀ olúwa ló tí mo sọ̀kalẹ̀ fún yín láti sánmọ̀ omi tó mọ́ ọmọ ju pure water lọ ọmọ ju bottle water lọ ẹni mà bẹ́ẹ̀ ọmọ bẹ́ẹ̀ ẹni tí ó sì mọ̀ ọmọ tómi bá sọ̀kalẹ̀ láti sẹ́mà ẹlòmíì ní níbi tí ọ̀gbọ́n dé ó pìpì ẹ̀kọ́ lọ mu bottle water ju kó mu omi òjò tó dúrọ́ọ̀pù sínú abọ́ àtọ̀ yìí tó ti dúrọ́ọ̀pù sérí páànù tó ti kó lóde kíkí páànù yẹn lé kó dọ̀tí rẹ̀ bóyá ó dúrọ́ọ̀pù sórí abọ́ tó gbé kalẹ̀ direct omi yẹn mọ́ ju ragolis water lọ torí pé ọlọ́run ló ní ìyún ó sì pè é ní kíni lómi tọ́mọ́ àtọ́lọ̀ wa lọ́mọ ni tí ọba sì kíròyìn omi ọba sì kú lára rẹ̀ mímọ́ náà ni ọmọ jẹ́ mímọ́ náà ni ọmọ jẹ́ ká tó lè gbà pé a lè fomi ṣàlùwàlá tó bá ṣèjì pẹ̀lú nǹkan kan nú ẹ̀gbin níta àmọ̀lẹ́gbin nínú ẹ̀sìn bá àwọn ẹgbẹ́ òkè lẹ́gbẹ̀ẹ́ nínú ẹ̀sìn tó bá ṣe jù pẹ̀lú ẹ̀ dá téèyàn bá ṣe ẹ̀gbẹ́ ni ó ti yẹ tó bá ṣe jù omi yẹn bóyá lóorùn ni bóyá nítọ́wò ni bóyá ní rírí ni àlèjẹgẹ ni kò bá àmọ́dó ni ìtọ̀ àlèlò ilé ìjẹ́kọ̀ọ́ àkọ́kọ́ sọ̀rọ̀ pé àìmọye èèyàn ló ti da omi nù ló ti kí mo fi ló ti do omi nù pé nǹkan kankan ara dà sí kò ti dàánù kò fi sàlùwàlá bóyá kò sì romi míì ọba wa romi míì owó èsì omi nù alimami bin sẹ́ni rahimahullah ọ̀sán náà rọ̀ rẹ̀ ó ní wa amalima ó ní ẹ̀rí omi ìdá tagayyara bin najasat bó bá lọ yí padà pẹ̀lú nǹkan kan nínú ẹ̀gbìn ni ó ní fa innahu yanjusu bil ittifaq yanjusu bil ittifaq ó ní ó ti dẹ̀gbin náà nù pẹ̀lú panukọ gbogbo àwọn afọ eléjà kọ̀kọ́ ẹlẹ́kìn jama nínú tàbí kò wá sákìyèsí òun náà ni alìjáàrú wàtàláfùsù bil niyya inda al-wudu táwọn yẹn bá fẹ́ sálùwàlá àbí wọ́n fẹ́ sí ẹnu pàápàá jùlọ àlùwàlá àníyàn àwọn tí wọ́n níyẹn ni wọ́n mọ̀ wá sọ jáde ìnáwó ètò fárídọ̀lì òdó yìí mo dà níyàn pé mo bá ṣe kíni mo fẹ́ ṣàlùwà lọ́wọ́ rẹ yàn eléyìí ni lára bíbí ni kéèkì ni. àì sọ gbólóhùn àníyàn jáde wọn náà nísìnyí ọláǹfààní àti gbọ́mi nísìnyí àbí o lè ti ní àníyàn tẹ́lẹ̀ kó o fẹ́ gbọ́mi síwájú sọ́mọ̀ kó o sọ jáde àmọ́ tí wọ́n bá bí ọ́ wípé ah, ọmọ tẹ ọgbọ́ wà sí tí wọ́n ṣe ní àsìkò yìí ó ní mo ti láàníyàn kí wọ́n ti gẹ́ni màá gbọ́ òun náà ló jẹ́ kí n ṣe kò ń gé àsìkò yẹn torí ẹ̀ àti ń ṣe bẹ́ẹ̀. Al-Allama Ibn al-Qayyim alayhi rahmatullah ó ní walam yakun sallallahu alayhi wa sallam yaqulu fi awwalihi ó ní ànábì tẹ́ rí yẹn ní sallallahu alayhi ó ní kì í sọ láàkọ́kọ́ àlùwàlá rẹ̀ nùzádùn ni àdì rẹ̀ lẹ́sìn lọ́rọ̀ tàbí sọ yìí ó ní kì í sọ lákòókò ọ̀rọ̀ rẹ̀ nà wáyé tòrọ́ fún àdáfì kì í sàdúrà kì í sàdà kì í ṣe àníyàn pé mo dà níyàn pé mo fẹ́ gbẹ̀mí kúrò mbẹ́ wàlá sì bá hàtà sọ̀láàtì kì í sì dà níyàn pé ẹlọ́mọdà níyàn kọ́mọ sọ́jáde pé mo fi sọ ìrun di ẹ̀tọ́ láhùwà ànábì òṣèlú ẹ̀yìn wàlá ahadu min asahabihi albatta kò sí kankan nínú àwọn sàhábà rẹ̀ láti rí ibi rẹ̀ ìtẹ̀lé wọn tó fi dókun wọn sì rí ìmọ̀lẹ́ tó wá wọn lọmọ ìkí ń bá sọ ọ́ kó sì pèlè dá tó bá bá ti wọn sì tó ń bàbá wọn tó ń bàbá kò sí kankan nínú wọn tó ṣerú ولم يرد عنه في ذلك حرف واحد ابن قيم رحمه الله قل لا تدع النبي بلو يوكا على فكرة الباب سكان wọn ọgbà látọ̀dà Ànábì sallallahu alaihi wasallam fánàbí mọ sọ pé kọmọ sọjáde pé mo dà níyàn láti ṣe báyìí láti kírun láti ṣàlùwàlá láti ṣe báyìí kìí sọ kò sí lákọọ́lẹ̀ kódà aráàfin kan wọn ọgbà wá pẹ̀lú ẹgbà wa tó lálàáfíà àbí káàtì sọ pé gbà wá tí ò lálàáfíà tó ti wá gbọ́ báyìí àwọn tí wọ́n rí náà rí inú tẹ̀dọ̀ ìfún tẹ̀dọ̀ kéwù àni wọ́n sọ̀rọ̀ wọ́n rí wọ́n rí náà rí kíni ìfún tẹ̀dọ̀ kéwù àwọn ni wọ́n sọ̀rọ̀ ànábì òsè sallallahu alaihi wasallam àwọn sọ̀rọ̀ àbòsè níbo ló ti wá rí tiẹ̀ ẹni bá dín ní làásìkíni sáńjọ anábì kan bàbá wa lóòótọ́ àmọ́gẹ̀ ẹni láyé dé ní sáńjọ. ọjà wò ń wé sọ. nǹkan tá a kàn ní ìdìpéré fún yẹn náà ni pé tọ́ọ̀bà sàlùwàlá ó ti láníyàn gbọ́dọ̀ àlá kó tó kó lé àlè kó tó lọ sàlùwàlá kó tó dìde níbi tó wà kó fẹ́ lọ sàlùwàlá tọ́ àti láníyàn yẹn ọ̀sọ́jáde ni àbọ̀ ọ̀sọ́jáde nígbà yẹn bóyá ọ̀sọ́ bẹ́ẹ̀ nìkan kó fẹ́ lọ sàlùwàlá ọ̀sọ́jáde kọ́ nìyẹn àbí bóyá ọ̀sọ́ fún yẹn tó fi débẹ̀ tó bá débi tó sì aláyẹn o ò ní sọ nàwa ètò àmọ́ nǹkan la fẹ́ kó o ṣe lọ́pọ̀lọpọ̀ náà kì í sábà ṣe òun ni pé ọ̀dà kó tún wánú ẹ̀mí rẹ̀ kì í sọ lẹ́nu o kì í dẹ̀ ṣe pé ó yà fọ́tò fọ́tò sígà nàwa ètò ìṣèbá bájọ́n ìdúrí òní ya fọ́tò rẹ̀ sínú ọkàn o ọkàn jẹ́ kó wá pé àlọ́ aláàmọ́sẹ́kẹ́rin mo fẹ́ ṣe wá sí ìṣèdọ́rù níyà wàá gbé àníyàn yẹn wá padà àlùwàlá náà mo sì fẹ́ ṣe ìsìn nǹkan mi torí pé èèyàn lè dìde pẹ̀lú àníyàn àlùwàlá kó délé àlùwàlá tó ṣe kí ni kọ́mọ ṣe nǹkan mi kọ́mọ ṣe nǹkan mi kọ́mọ sọ kọ́mọ ṣàwọn nǹkan mi kọ́mọ ṣàròyé àníbi káníyàn yẹn ni kó sì wáyé nú ọkàn padà bó ṣe wáyé nú ọkàn lákọ̀ọ́kọ́ gbà ká fẹ́ dìde lọ ṣàlùwàlá yẹn àbátẹ̀fẹ́ kírun gbogbo tá fẹ́ ṣe lẹ́sùn bá wá ṣe é nù àyàfi àwọn ọ̀nà méjì kan bóyá a fẹ́ fẹ́ràn léyà ó ti yé àbá afẹ́sẹ̀ kínní afẹ́ lọ afẹ́sẹ̀ háàjì ìgbà yẹn náà ti ní aṣọ dábàá fún jáde abẹ́lẹ́ wọn bàálà eléyìí tá ara wíyì náà ni fọlọ́mọ́ sábà fi sínú ìṣẹ̀wọ̀n fẹ́rẹ̀ wa fọlọ́ àjọkọ̀ ṣoṣo ọlọ́wọ́n bàálà wasalọ́lá alẹ́ nàbẹ́yìn náà Muhammad وعلى آله وصحبه وعلينا أجمعين الحمد لله رب العالمين أتبع أصفى الله وبابا الله تتنكي ti tèmi kí ó tún ṣe ẹ̀yin gbogbo wa abẹ́ ọlọ́run ọba ọba àlékè ọlá ọba tí ó jẹ́ kí a rí gbọ́ pẹ̀lú ìrọ̀rùn báyìí tí ọba náà tí ó jẹ́ kí múlò nímúlò rẹ̀ náà tí ó jẹ́ ìrọ̀rùn fún wa àwọn ọlọ́lọ́wà tí wọ́n bá wa sọ̀rọ̀ náà àmì ọlọ́run ọba àlékún àgbọ́yé ẹ̀sìn ẹ̀kọ́ lọ́wọ́ bá ṣe fún wa jù báyìí lọ nínú àlámọ̀rí ẹ̀sìn rẹ̀ a ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́rin ètò wa lọ́wọ́ tẹ̀sẹ̀ kíṣẹ́ ọlọ́run ọba dúró gbogbo yín pátápátá ilé àtànáyín ọlọ́run ọba yín tún bákan náà ibi tí ẹ ti mówó náà ọlọ́run ọba àbùkún bẹ̀ náà àpò náà ní gbẹ láíláí fún gbogbo àwa tó bá tún wá ń wùwà kí a dá sétò ó wùwà kí a ran ètò wa lọ́wọ́ àbáwa tó tẹ̀dá fi ń pé a níbèrè kan kejì nínú àlámọ̀rí ẹ̀sìn wa tó ń rú wa lójú tó wùwà kí a dá sí ń bẹ gbogbo wa kí à ń rọ̀ wá kí a kọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí kalẹ̀ kí a pè é gbogbo nǹkan tí a bá ti ń béèrè ńbẹ pátápátá gbogbo ẹ̀ náà lágbára ọlọ́run ọba ni wọ́n máa fún wa ní èsì lórí rẹ̀ zero eight zero three two four eight zero six one five lẹ́ẹ̀kan sí zero eight zero three two four eight zero six one five. bákan náà má jẹ́ àgbàgbé ẹ̀ka wa èyí tí ó mójútó bí a ṣe ń yọ zàká àti tá a ṣe ń ṣe sọ́dákọ̀ gbogbo àwa tá a fẹ́ bọ́ aláwẹ̀ gbogbo àwa tó já sí pé ó ń wùwà tó já sí pé à ń yọ zàká wa à ń rọ gbogbo wa à ń bẹ̀ wá kí a kọ account number yìí kalẹ̀ gbogbo nǹkan tí a bá ti ń fi sílẹ̀ pátápátá kí a dẹ̀ má ṣàlàyé sílẹ̀ gbogbo ẹ̀ náà ni wọ́n bá fi ṣe pẹ̀lú ògo lọ́wọ́ ọlọ́run ọba zero six nine zero four five six three two four lẹ́ẹ̀kan sí zero six nine zero four five six three two four máa ha ẹ̀dùn ọ̀run máa zakat and sọ́dàkọ̀ òun ni àkáǹtì yẹn mú náà GTB òun ni báǹkì náà tó bá tún di ní ìgbà míì tí a ó tún máa retí ètò yìí lákọ̀ọ̀tún èmi ọmọ ìyá yín Ridwan Abdul Fattah òun ló ń dágbére fún wa wípé asalaamu wa rahmatulahi wa barakatuhu àǹfààní láti ṣísílẹ̀ fún gbogbo akẹ́kọ̀ọ́ mùsùlùmí gbogbo òbí àtàlágbàṣọ ẹ máa yọ̀ ní iléeṣẹ́ Umaru bolo Khattab àǹfààní ìdánilẹ́kọ̀ọ́ ìdádí sànàwí àti ìtìdáyí iléeṣẹ́ oúnjẹ láàárọ̀ láago mẹ́jọ sáago kọ̀ọ̀sán ìrọ̀lẹ́ àti lálẹ́ ní gbogbo àárín ọ̀sẹ̀ àti òpin ọ̀sẹ̀ bákan náà ni ìdánilẹ́kọ̀ọ́ tutorial class o level program eléyìí tó máa wáyé ní gbogbo aago méjì ọ̀sán sáago mẹ́rin láàárín ọ̀sẹ̀ àti lópin ọ̀sẹ̀ ni o kọ́kọ́ bárí rẹ̀ emba east ìyẹn national board for arabic and islamic studies ẹ ó jòkó ṣe ẹ̀gzáàmù rẹ̀ lọ́dọ̀ wa ẹ ó sì fi rìsọ́ọ̀tì rẹ̀ ṣe èyíkéyìí courses tó bá wù yín ní gbogbo yunifásitì lórílẹ̀‐èdè wa nàìjíríà àbí any islamic university all over the world láì gbàgbé ẹ̀ka wa madu umaru zakat and sadako foundation níbi tí a ti ń fi ìbẹ̀rù ọlọ́run gba zaka àti sadako tá a sì fi ìbẹ̀rù ọlọ́run pè fáwọn tó nílò rẹ̀ gbogbo òbí àti alágbàtọ́ èyí náà wá ṣe àmúlò àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí o báwọn ọmọ yín bá ti ń jáde léèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tí àwọn náà sì kéwú kàwé pẹ̀lú ìrọ̀rùn fún àlàyé ẹ máa bọ̀ wá sí ten ayégún 06 15 080 32 48 06 15. Máàdù Umaru Bọ́nà Kọ́tà kéwú kò sì kàwé pẹ̀lú ìrọ̀rùn.